الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم tó mọ́sálẹ̀ kan yí pé látòkè kòránì délẹ̀ tí ń tọ́ka náà pé ọ̀kan sọlọ́lọ́hùn kódà gbólóhùn alhamdulillahi rabbil alamin ọ̀kan sọ̀rọ̀ ló tọ́ka sí. bẹ́ẹ̀ bá pe ara mani rahim n ti tọ́ka sí náà nìyẹn máàlìkì yaomi díínì n ti tọ́ka sí náà nìyẹn alábàbẹ́ bàbá kúfà ló yà kù lẹ́ẹ̀fàálẹ̀ ní fọ́ọ̀kan sọ̀rọ̀ mọ́lá ẹ báànù tí ń yí ní ti ń wí nìyẹn fáànù tí ń sí ní ti sọ pé ọ̀kan sọ̀rọ̀ lọ́lọ́run وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان عليما غفورا ẹ̀mí ẹgbùn ẹ̀mí ẹgbùn ọmọ yẹ́yìn fáànù tí mo náwó sí un ayà rẹ̀ ló tún nígbà mo ní fáànù yìí sọ pọ́kà sọ̀rọ̀ lọ́hùn ayà rẹ̀ tó bí ọlọ́hùn ti wá sọ lọ́sọ̀hùn. wọ́n ìmí شيء إلا يسبح بحمده ọlọ́run ní kò sí kíní kan tí ń bẹ lókè pẹ̀ tí ìsèpé ń wẹ̀ ọ̀hún ọlọ́run bá mọ́ kò sí kankan tìmẹ́tìlẹ́kùn tẹ́básílẹ̀kùn yín tó bá dún kẹ́ẹ́ nítorí ni pé láàhìláà illallah. tí ẹ bá bá bọ́ tábọ́ bá bọ́lẹ̀ gbàngòdòrò nítorí ni pé la ilaha illallah. wa in min shay'in illa yusabbihu bihamdihi. ó sì ti bẹ lókè pẹ̀ ọmọ wẹ lọ mọ́. walakin la tafqahuna tasbihahum. àmẹ́yẹ èèyàn lẹ́ẹ̀gbọ́n tí wọ́n ń wù yẹ gbọ́ bẹ́yẹ bá ń kọrin lóko ọlọ́ọ̀ ní wẹ̀ mọ́ bí kò bá ń kẹnu gbọ́ ọlọ́ọ̀ni wẹ̀ mọ́ ẹ̀yin lẹ̀ gbọ́ ẹ̀ mọ́ túmọ̀ rẹ̀ ni èmi mọ ilé alẹ́nu tí mo pé kí wọ́n máa wí tiwọn ní à ń wí yẹn ẹ bá yàrá pé mẹ́ẹ̀ ọlọ́ọ̀ni lọ́wọ́ ẹ̀ má bí màálù bá ló mọ̀ ọlọ́ọ̀ni lọ́wọ́ ẹ̀ má bá díẹ̀ bá ké síó ọlọ́ọ̀ni wẹ̀ má ẹ̀yin nìkan lẹ́yà àwòká ẹ̀yin nìkan ni ẹ̀yin nìkan lẹ́yà àwòká ní padà. min shay'in illa yusabbihu bihamdihi. kò sí ti ń bẹ tí ọmọ wẹ̀ lọ mọ́. walakin la tafqahuna tasbihahum. ẹ̀yin lẹ gbọ́n tí wọ́n ń sọ. innahu kana haliman ghafura. ọlọ́run gbogbo ẹ̀ mọ̀ mọ̀ ń tèmi mímọ̀ gbogbo rẹ̀. mo kàn ń wò yín ra mo kàn ń forí jìn yín ni mo máa gbogbo ẹ̀yin lẹ̀ tó ń sọ nǹkan lẹ́nu gbogbo nǹkan yòókù tá a dá wọn sọ nǹkan míì tiwọn nta ní ká máa wí ni wọ́n ń wí ẹ̀yin tó ń pe nǹkan lẹ́yìn gbogbo rẹ̀ ẹ̀yin náà jìn ẹ̀yin gbogbo rẹ̀ jìn láì dá lọ́lá mẹ́ra ọmọ ọmọ nítorí ọlọ́run tó ń sọ yìí o wàláwù máa sàkánà fi láìlì wà náà rí wọ́wọ́ sẹ̀mí olè alí wàláwù máa sàkánà fi láìlì wà náà wọ́wọ́ sẹ̀mí olè alí ẹgbọ́n kan nìsí ẹwọ́ àyàtà kẹta kátó débi eléyìí àyà 12 tó ní sọ pé límọ̀ máa fi sàmà máa fi sàmà wà tí wà láàrùdí kúlìlá kátàbà alánàfúsè rahma ibẹ̀ mo jẹ́ fẹ́ lò ẹnu bẹ́ mo fẹ́ lò ẹnu bẹ́ ẹnu bí kúlì límọ̀ máa fi sàmà wà tí wà láàrùdí kúlìlá ẹgbọ́n ló ti sọ̀rọ̀ ń bẹ̀yẹ pé bí wọ́n gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ àti sánmà àti ilẹ̀ Ghana àti sánmà gangan fúnra ẹ̀ ta ló ní lilayi sọgbọ́dọ̀ ló ní ẹ̀dọ́ àwọn tó tún wílé wàláhù máa sàkánà fi lẹ́yìn wà náà gbogbo ohun tí ń fara balẹ̀ lóru àtọ̀sán ọlọ́run lèmi mo ní ẹgbọ́n nǹkan ó fi tí ń júwe àyè ó fẹ̀ júwe àsìkò ó fi tì í júwe ààyè pé gbogbo ààyè tí bá ń bẹ lókè èpè àti lẹ́ẹ̀lẹ̀ tèmi ọlọ́run ní ṣe ó wá fẹ́ lé ìjúwe àsìkò gbogbo àsìkò tí bá ń bẹ nú ọjọ́ èmi náà mo tún ní. Allahu Akbar. máa sàkánà tí nǹkan bá lọ ọlẹ̀ èmi mo jẹ́ ọ lọ ọlẹ̀ pé nǹkan bá lọ ọlẹ̀ èmi mo jẹ́ ọ lọ ọlẹ̀ ẹni tó fẹ́ gbẹ́lélẹ̀ tí n bá pé kó wọn wá kò ní sùn àṣẹ ọlọ́run fi ń dé. gbogbo nǹkan para lẹ̀ nínú òru àbí náà sàn ọlọ́run lẹ́mi náà mo ní èmi náà mo ní ọwọ́ gbogbo ẹ ti dákẹ́ gbogbo títún lọ lóru pátá wàá sẹ̀mí gbogbo ẹ mọ̀ gbogbo ẹ mọ̀ mà ẹ̀rí ńgbọ́lọ́ wa ní àyè tó ní àsìkò kí tó wá ní tẹ́yẹ tán tó wá ní èrú tẹ́ wo ní ẹlòmíì tó wá ní bẹ̀ tàtó ní lálọ́ọ̀dù nǹkan mi bẹ̀ ó lò ní gbogbo ti bẹ pátá láàyè kan ó sì ní gbogbo àsìkò tí kìíní tó wà ń bẹ̀ sọpọ́tà yẹn ọba tí yẹn ní mọ késìrè ọlọ́mọdé alégbàtí ẹ̀ o àmín bá a ṣe ń gbọ́ ìjó ń lẹ sọ́kàn wa o àmín mọ́ sí ń bàlẹ́ jọ búlé a o wọ́n lànà ọlọ́run wọ́n látóbi rẹ̀ àmín àwọn ní mọ́sàkánà tọ́lọ́nwì a lè pé mina sukina sukina sinkef nù alif alif maksor sukina a lè pé bẹ́ẹ̀ ni a ti yọ sàkánà pé ìyẹn ni masdaru sàkánà sì lè pé nínú sukúnù ni wọ́n ti yọ sin kef wow nu sukúnù náà mọ́sítàrù ni a lè pé bẹ́ẹ̀ wọ́n ti yọ méjèèjì ló lè bá lábẹ́ lúgà tabapẹ́ sukúnù ibẹ̀ wọ́n ti yọ a pé òdìkejì òdìkejì sukúnù ni haraka òdìkejì sukúnù ni haraka bá a ṣe wà yìí ta jókòó múgẹ́múgẹ́ yìí tá à ń wọ̀ tó tá à ń wò sí tá à ń gbẹ́ ti ń sọ̀rọ̀ yìí tẹ̀ǹtì sọ̀rọ̀ náà ń sọ̀rọ̀ yìí haraka nìyẹn àní haraka nìyẹn gbogbo nǹkan ń lọ déédéé gbogbo nǹkan inú ara wa ń lọ déédéé kò jura wọn lọ ó ti bá ní gẹ̀sẹ́ẹ̀tì gbogbo nǹkan sínú ara wa tútù ń bẹ́nu ara wa gbígbóná ń bẹ́nu ara wa ńjọ tútù bá tútù jù làápá ìsàn dé ńjọ gbóná bá gbóná jù làápá ìsàn dé ó ti bá ní ṣé wọ̀ntúnwọ̀nsì tútù àti gbóná là ń lò pọ̀ lafi fi ba sẹ̀mí bá fi ń ẹ̀jẹ̀ ń lọ lára wa ń lọ inú ọpọlọ ń jáde ń bẹ̀ ń ọkàn gbogbo orí san ní lọ káàkiri ní lọ káàkiri bá fi ń sèyí haraka ni haraka rè tá à ń sèyí ìdákejì ẹni sùkúùn tó ẹ pé a bá tu sí pé gbogbo ohun tó ní haraka ló bara le kàn ló bara lẹ̀ kàn yìí wọ́n láwàá tu jìnnà bẹ́yẹn. a àní fi mọ lẹ́nu pàṣọ àní fi mọ pẹ́nu pàfẹ̀gbẹ́ lélẹ̀ gbogbo ẹni tí ń ta bàùn bàùn bàùn káàkiri àtẹ̀ntí ń wọkọ̀ ọlẹ̀ àtẹ̀ntí ń kọ̀kadà àtẹ̀ntí ń gòkò ojú omi àtẹ̀ntí ń wa plane àsìkò ọ̀kan ó wà tí ó bẹ̀gbẹ̀ lélẹ̀ tí ó máa harun jagunlabi. ọ̀gá ogun tí ń gbẹ́ba yọ̀ọ́fẹ̀ yóò sùn wọn ò bí da yóò sùn ọlọ́run lásìkò tí ń sùn náà èmi mu ní haraka rẹ̀ tí ń lọ tí ń bọ̀ èyàn ò sínú pàṣẹ máa wá ìtumọ̀ fún yẹ mo fẹ́ ká máa yẹn ṣùgbọ́n nígbà tó tó dákẹ́ mi ní náà mo tún mọ títún ṣẹlẹ̀ ńbẹ̀ wọn làwọn àtúnjìnà jù bẹ́ẹ̀ yẹn lọ àtúndé bíi pé njẹ́ oorun bá tún kojú ẹ̀dá lórun oorun oorun yanyan oorun pátápátá korongodo pé ẹ gbé bàbá kò nulẹ̀ ẹ máa gbé ọ lọ́nu sáré. wọ́n ní àtúndébẹ̀ náà pé ìfarabalẹ kan náà tún nìyẹn náà ọlọ́run ló ń tún mọ̀gbà yẹn náà nígbà tó ń bẹ láyé tó ń ta bọ̀nbọ̀n kí ọwọ́ mi lọ wà nígbà tó wà ń sáré tó lè sin kankan máa ń tún bẹ lọ́ọ̀ mi náà. Allahu akbar. wọ́n á tu àná. máa dẹ̀ tu ní sukina tá a tu ní sukina. tẹ́gbẹ́ súnkì laba laba labátú sí wípé gbogbo ohun tí ń bẹ láyé lónílé tí máa lọ wọ̀ sí bẹ́ẹ̀ bá rí aláǹtakùn tó dúró mọ́ra lé rẹ̀ ní òfurufú gbára òfurufú gbára òfurufú ńlẹ̀ ńlẹ̀ táwọn òwúrọ̀ pé aláǹtakùn lára òwú yìí ilé tiẹ̀ nìyẹn ńgbò dára léyìn làṣẹ ọlọ́run ló dára tiẹ̀ náà kó ti wọlé oorun tiẹ̀ náà ibi tí ó ti rí sunu yẹn bí àwọn ẹdẹ bẹ yẹn kò ní sùn kédele lójú tiwa kò kó sínú kíní kan kó kó bẹ kúrò ilé tiẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá rẹ yẹn lórí igi tọrọ akásíbẹ ilé rẹ lọ́wọ́ yẹn. ìtì máa ṣẹlẹ̀ sí ẹ̀dá nù lé ẹ máa ṣẹ̀ṣẹ̀ yẹ ń bẹ̀ ibi ilé yóò gbogbo ohun tí wàá máa nílé tí bá ń bẹ nù lé náà pátá ó ti kó nù lé náà ọlọ́run lọ́wọ́ mi náà lọ ìyẹn ni pé ẹ máa sá lọ ẹ máa sá lọ ẹ máa sá lọ ẹ máa sá lọ ẹ̀yìn tí máa ti kónú lé nìsín sẹ́yìn pé nǹkan máa ń lé ọmọ bọ̀ láti ta báyìí lè kónú rẹ̀ bá tó tilẹ̀ kùn ọ̀tán kí ni wọ́n padà lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ lọ́nkọ́ ibi tó kó sí náà ọlọ́run ló tún wà mẹ́ ẹ̀yìn ah, wọ́n ń gbọ́ lọ́wọ́ sọ pé òun ni ọba sẹ̀mí òun ni ọba àlímù yìí a pé sámù méjì ló wà sámù ìjábà wà àti sámù sọ̀tì kí èèyàn pe ọlọ́run kọ́lọ́run gbọ́ gbígbọ́ kan nìyẹn kí èèyàn sọ̀rọ̀ jáde kọ́lọ́run gbọ́ gbígbọ́ kan nìyẹn. wọn méjèèjì ló ní ẹ̀rí inú Quran inú sátúlù Ibrahim inú sátúlù Ibrahim ayah thirty nine ọlọ́ni inna Rabbi lasemi odua inna Rabbi lasemi odua ọba mi ń gbọ́ àdúrà àti pé gbígbọ́ kan nù àsàfà kan ó ní bẹ́ẹ̀ ni bá pọ̀ lọ́hùn ọlọ́run ní nàám òun dáhùn kò tí ì wá dáhùn tán ó kúkọ wá pé nǹkan báyìí ni mo fẹ́ ó lè sọ pé nàám ìfọ bọ́lọ̀ ń gbọ́ òtí gbọ́ náà nù ó sì lóhùn òfun tán kọlọmọ sí bẹ́ẹ̀ fáwà ọ̀tọ̀ ni gbígbọ́ pé kọ́mọ nìyẹn sọ̀rọ̀ síta kọlọ́n gbọ́ ọ̀tọ̀ ní gbígbọ́ kí ọlọ́run gbọ́ àdúrà èèyàn láì fi di kiri yó ẹ má jẹ́ kiri yó sọ yín di ara wọn pẹ̀lú system ládàra èdè sísọ ẹ má bà kiri yó máa sọ èdè èdè rẹ̀ ẹ ń tọ́lọ́wọ́n bá àlékè ọ láti gọ̀ ní ṣe kiri yó lẹ́yìn ọ̀bá gọ̀ a máa ṣe kiri yó tí ó mú ẹ̀dá tó mú ẹ̀ẹ́dá ẹgbẹ́ rẹ̀ lọ́lọ́run ìní nìyẹn bí mi bá kàwé tó gba pòfẹ́sọ̀ nǹkan ìmọ̀ pípò nílá káì ni pé ń bọ̀ sọ pé mẹ́ta lọ́kàn ń tọ́ sọ yìí ṣé bí ọmọ kíláàsì rẹ bá fi ṣèdánwò fún ọ sọ ọmọ àkì rẹ ẹ sọ pé nǹkan ẹyọkan ni ọmọ kan wá ní mẹ́ta ni nǹkan ẹyọkan òní mẹ́ta sọ ọmọ àkì ẹ̀kọ́ gbà sọ ní fẹ́ẹ̀lì ẹ̀ irú àwọn máa ń ga tó máa ń tẹ̀lé àwọn tó yẹ pé ẹni tí wọ́n pè ní aṣáájú àwọn tó tún dọ́lọ́ mọ́ wọn lọ́wọ́ lọ́dọ̀ ara wọn wọ́n ní àwọn pa ọ̀pọ̀lọ́wọ́ àwọn sì kàn má gbélébù kẹ́ẹ̀sì lè mọ̀ orin yìí wọ́n àgbéwájú báyìí pé àwọn fẹ́ sin àwọn fẹ́ sin ọlọ́run àwọn báwọn ṣe ṣeré sẹ́ńtẹ̀ ń tẹ́ kọ́pì nìyẹn sẹ́ńtẹ̀ tọ́lọ́wọ́ bá rẹ̀ báwọn kí ni wọ́n jẹ́ lọ́dọ̀ rẹ̀ báwọn ẹ má gbọ́ ni má kọ ni má kọ píì kiri yó tí wọ́n jẹ ń bá kan ẹ má jẹ ń bẹ́ẹ̀ tí wọ́n bá rìn bá kan ẹ má rìn bẹ́ẹ̀ kódà tí wọ́n bá pọ̀ lásọ kan wíwọ̀ ẹ má wọ̀lú ẹ̀ mọ́ má di kiri yó anabi ni ma ní àsìbá máa fa wà mí ni o anabi máa máa máa fi nǹkan yà wọn lọ́tọ̀ ni yóò fi nǹkan jà wọn lọ́tọ̀ pé ọwọ́ pẹ́ ẹ ṣe báwọn agbọ́dọ̀jọ wọn kí ló bá kí ló bá yàn débi pé mo fẹ́ gbàdúà ó fẹ́ sàdúà ni a ní òun fẹ́ gbàdúà ẹ̀jẹ̀ àgbàdúà ẹni ẹni kọ́kọ́ lẹ̀ kọ́kọ́ tó wù ń ó fẹ́ gbàdúà wá tù wá sọ tó fẹ́ sí ṣe ó fẹ́ gbà lọ́ọ̀ ta ni ṣé wọ́n ní ìwọ ní ọ̀fẹ́ ọ̀fẹ́ máa bẹ ọlọ́ àbí ṣe ní tó mí nǹkan fẹ́ bẹ lọ́hùn ṣé wòtò fẹ́ bẹ iná ló tó fẹ́ gbà àbí kí èèyàn náà máa ń sẹ́ni ìsìn kọ́ máa ìrànà bọ̀ tí ntọ́ ntọ́ mú wà ń bá ntí a fẹ́ kíláàsì lọ́wọ́ rẹ̀ àgbà lọ́wọ́ rẹ̀ àgbà lọ́wọ́ rẹ̀ òun ó fún wa àwọn ó gbà ṣé wọ́n ní ó tún gba àdúrà wọ́n fẹ́ sọ yín di kiri yóò ní wọ́n ti mọ̀ yí pé àwọn ti sọ pé Jésù lọ lọ́hùn tẹ́wájú lè mú èdè pé ẹ̀yin náà fẹ́ gbàdúrà wọ́n bá débi pé ọlọ́run kankan kí ń dáhùn mọ́ ìwọ náà lọ ń bẹ́ra rẹ ìwọ náà lọ sì ń jẹ́ra rẹ gbígbàdúrà ti jẹ́ kí ni gbígbàdúrà a fẹ́ ṣe àdúrà à ń retí gbígbà lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn èdè náà dára ẹbí gáwọn pé eh, olórí ọ̀fẹ́ hmm. eh, olórí ọ̀fẹ́ sí kí láti olórí ọ̀fẹ́ láti pé pé òun pàdé yín olórí ọ̀fẹ́ sí kọ́ pàdé ta ni kọ́ wáyé tèmi olórí ọ̀fẹ́ táwọn ọkọ̀ orí kan bẹ lọ́fẹ̀ẹ́ mo láǹfààní làwí mo láǹfààní pé mo pàdé yín inú mi dùn pé mo láǹfààní pé mo pàdé yín inú mi dùn pé mo lórí ọ̀fẹ́ táwọn ọkọ̀ orí ọ̀fẹ́ kan bẹ kò sí nǹkan kan lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ ọlọ́run ìkẹ̀kẹ̀ lẹ́sì tí ó fún yín ní kàkàkà orí ọ̀fẹ́ kọ́ kódà ìyà ìyà ìyà ìtúnṣe lọ́dọ̀ ọlọ́run lọ́fẹ̀ pé má fẹ́ ríyà lọ́dọ̀ ọlọ́run ìkẹ̀kẹ̀ ní ó sì tí èlẹ́tọ̀ sí yà tí èlẹ́tọ̀ sí yà ìyà náà ìtúnṣọ̀fẹ́ àbílókù a ní ẹ̀yìn eh, nítorí mo ti yé yà ní àyẹ́ ṣe promo lọ́dọ̀ ọlọ́run o èyẹ promo Ah. wọ́n ní kágbogbo lọ́ọ̀lọ́ọ̀ tó sọ pé wọ́lá ó máa sàkánà fi ilẹ̀ ilì kágbogbo lò yẹn ẹ̀yin oníkéwò wọ́lá ó máa sàkánà fi ilẹ̀ ilì ẹ̀yin oníkéwò a ọmọdé akéèyàn bá fẹ́ sẹ́kàn kó mà sí dójú àmì o yorùbá ní ẹ̀ẹ́ àbọ̀ ẹ̀kọ́ ní ìjọlówó ẹ̀yà ẹ̀rí làwùjọ lọ́n ti wí yẹn àwọn fani àkèsí nu ilimuli balaga ẹ̀rí pé ètì sọ́ọ̀sì nìyẹn ètì sọ́ọ̀sì lọ́lọ́n fẹ́ lò yẹ ebe ma pe ipò làwù ẹ̀yìn nípò rẹ̀ jáàrú ọmọ jìrúrù ẹ̀yìn júmùlà ni máa ń wá wọn àfi ṣáájú mo ń dá pé ipò rẹ̀ ẹ̀yìn ni tàbí ilé gbé síwájú ìtí ń sàfàní fún wa ni pé ètò sọ́ọ̀sì ní sọ pé ẹni nìkan ló ní kíní yẹ ìtí wọ́n ni pé ìtìsọ́ọ̀sì láì tabaraka wa ta'ala bí annahu yamliku kulla shay ìtí sọ pé gbogbo nǹkan lọ́lọ́run ní ní sọ pé gbogbo nǹkan lọ́lọ́run ní pàápàá tamani bolowa a sọ pé ń bi takidimu lè kabari khamaru lọ sáájú yẹn masakana ni mọ́bútàdá masakana fi léèlì làhú mọ́bútàdá ńgbẹ́ pé ipò rẹ̀ ẹ̀yìn lọ́yẹ̀ kọ́ wà àwọn agbèrè síwájú àsọdànù sínú ọ̀rọ̀ ọlọ́run ó ní kí mọ̀kánì ẹ̀rí wọ́n ní ká lọ́ọ́ rẹ̀ ewu orú ẹ̀ náà nínú síwájú fatia tọ́lọ́ ní iyyaka na'budu. ìyáka na'budu wa ìyáka nasta'in ṣe bí tí fi wí ni pé la na'budu illa ìyáka la na'budu illa ìyáka a ní sin kankan mi ìmọ̀ lẹ́yìn wọ̀ lọ tí fi wí nìyẹn torí pé pò mọ́fúlù bì í ẹ̀yìn ni ẹ̀yìn ni mọ́fúlù bì í àrí fílù àrí fáìlì ipò kẹta ṣiṣẹ́ ni mọ́fúlù wa ipò kẹni jẹ́rọ̀ jùlù wa ẹ̀yìn wọ́n ní àǹfààní a rí ń bẹ̀ nìyẹn. wọ́n ní àǹfààní mi ni pé àti sùkúnù àti arákàbí yẹ́dì láì aṣọwàjà àti ìgbà téèyàn tarabárọ̀ yàn àti ìgbà wọ̀nranwọ̀nra méjèèjì ọwọ́ ọlọ́run ló wà méjèèjì ń bẹ lọ́wọ́ ọlọ́run pẹ̀lú nítorí pé ẹ̀dá ò ní tìyàrù kan àfitọ́lọ́mbá ni ó ṣe bẹ́yìn ó ṣe jẹ́ nìyẹn ọba ní ka àyà mi àyà 14 قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إن إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين ẹsẹ̀ ńlá jàre ìmọ̀mú àgbà ojú wa sí náà ni ọlọ́run ti sọ alfa wa abdulhadi ní international à ń ṣe sí lọ́ba yìí náà ni ọlọ́run sì pè bẹ́ẹ̀ kọlọ́mọ ní sàlékún àbẹ́ríkà náà ṣùgbọ́n lọ́dún yìí náà inú àwẹ̀ náà ni bàbá wa ìgbà ìmáàmù lókè wà sọ pé ó di ìmáàmù kabir ìmáàmù kabir ó di ìmáàmù àgbà ọlọ́run jí kájọgùn lẹ́mí lákòókò ń ka ìpé gbogbo tí bá ń ṣẹlẹ̀ṣẹ́ àti káúlù àti fìlù bìyẹ́dì ni bàbá òdèdè sọ ntọ́lọ́ ń fẹ́ sọ ọ́ lójú sẹ́nu bàbá lójú wa náà lẹ́ti dàbẹ́ lógo ọlọ́run la hawla wala quwata ẹsẹ̀ ń tẹ́ tún mú wa padà sí ilé bàbá wa ní máàdùn làárọ̀ bí kọlọ́ba ní kẹ́ wọn lọ́wọ́lọ́wọ́ ní ìsìn náà wọ́n fi ń kà lọ́wọ́lọ́wọ́ láàyè wọn náà wọ́n fi ń kà lọ́wọ́lọ́wọ́ ohun tá a tẹ́ lò sìn ọyẹ́ lómi ò tó kẹ́ ẹ̀. وله ما آه، قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين أو غير الله أتخذ وليا فاتر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل أغير الله أتخذ وليا فاتر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين ọ̀rọ̀ tó nìyẹn ó jẹ̀mọ́ ọlọ́run ní kú anábì máa sọ àgọ́yẹ́rà láàyè àtàìsùwádìyà kùlìyà àgọ́yẹ́rà láàyè àtàìsùwádìyà anábì máa sọ fún wọn bí wọn ṣe ẹnìkan míì lẹ́yìn ọlọ́run ṣe ni kémi tó mú ní kí mú lẹ́yìn tí máa kọ́rọ̀ mi tì. wàlíyù lẹ́ni tí a ń lọ kọ́rọ̀ ọba tó sì tó kó bá wàlíyù lẹ́ni pé bàbá ọba yóò rí yanjú bí wọ́n ọ̀la ń bá bọ̀ yìí anita ń dásámọ̀ ẹ̀ẹ́rẹ́ sì fún ju pé ọlọ́run náà ni tàndálẹ̀ẹ́lẹ̀ ẹ̀ẹ́rẹ́ sì fún ju pé ọlọ́run náà ni tàndàgbò ti ń bẹ nínú rẹ̀ ẹ̀ẹ́rẹ́ sì míì fún ju pé ọlọ́run náà ni. ọlọ́run wá ní pé tó gbogbo ohun tí wá ń lọ tí ń bọ̀ èmi ọlọ́run ni mo ní ọwọ́ mi lọ́wà ẹ ń bá ń lọ tí ń bọ̀ èmi mò ń jẹ́ ọlọ tí mò ń jẹ́ ọ bọ̀ ẹ ń bá fẹ́ sùn èmi mo jí ó sùn abẹ́lẹ́ ọlọ́gàgàn abẹ́yẹ gbogbo wọn bá ní ìdí ọ̀kan nu méjèèjì mọ́tà máa fún wa ọlọ́mọ tó lòdì fún wa bàbá fẹ́ máa ta pọ́npọ́n já máa rí pọ́npọ́n ta tàbá fẹ́ sùn ọlọ́run já rọrùn sùn afẹ́ farabalẹ̀ ọlọ́run já rárá fi balẹ̀ ọlọ́run ṣàánú wa gbogbo ẹni táìsàn bá ń bẹ lára rẹ̀ ní wàásì ọlọ́run bá ní máìsàn náà kó mẹ́ wọn agbára wọ ọlọ́run ń ara rẹ̀ ní o ń ìyàn rẹ̀ ní o ń la hawla wala quwata illa billah qul ya ghayra la ya ta'izu waliya tani tó mú lẹ́yìn Ọlọ́hun ní waliyu fàátìrì samawati wal ardi tó jẹ́ pọ́ báyìí náà ló dá sánmà ọba yìí ló dálẹ̀ ńlọ́dá sánmà ńlọ́dálẹ̀ lọ́dá gbogbo tí ń bẹ láàrin rẹ̀ ta tún wá lẹni náà ta tún lè lọ kọ́rọ̀ bá wàhúwà yóò tí imú wà láàyò tọ́ àmù wàhúwà yóò tí imú wà láàyò tí àmù ọba ilé tí ń fún gbogbo ohun tí bá ń jẹ ló ń jẹ wà láàyò tí àmù ẹnìkan ìfọlọ́n ló ń jẹ torí pé kì í jẹun kì í jẹun béèyàn ti lọ káńkà tó olówó ọlọ́lá jama wọn ò fún ló ni ah, kí pé yọ jẹun wọn ò fún ló ni àrẹ́lẹ́èdè wọ́n fún lóúnjẹ ní kúrọ́sì ní lọ́ọ̀dí àrò fún ara rẹ̀ kọlọ́dáná àkànní ọ̀dà tí ó gbèsè wájú rẹ̀ tí ma fẹ́ dọ́lá ọlá ọmọnìyàn náà ni pé kó jókòó kalẹ̀ kọ́mọ rẹ̀ tí ó ń jẹ nínú ilé rẹ̀ jama maliku náà ba nìyẹn pé ojókòó nu ilé rẹ̀ ọmọ náà diaro ọmọ náà diaro o sì máa bẹ́lùbọ́ ṣe kú ò lélùbọ́ tẹ́ dọ́kà ọmọ bírẹ́sì tọrọ àwa léṣe di ti ọpáwọ̀dà tẹ́ pàwọ̀dà tẹ́ di mùkẹ́mùkẹ́ tó ṣe é jẹ ọmọ bẹ́ẹ̀ tẹ́ déwájú rẹ wọ́n sì bomi síbẹ̀ ntọ́kàn ọ ni pé ntí wọn ò lè bọ́ ọ ṣe lọ́kàn ọlọ́mọ báyìí ṣàṣewá. amina ẹnu kọ̀ọ̀kan máa mú kọ́ máa bọ́ ẹnu náà ni kódà bó bá tó jẹ́ tán abọ́ rẹ̀ ò tó kàn ń pípalẹ̀ mọ́ wàláyé à ń tà mọ́líkù ọba ni. Allahu láì ní ọ̀háyàwó rẹ̀ ó <laughs> lóun ti mọ̀ náà wọ́n sọ jábẹ̀ náà ti sọ bá wọn ọ̀bù ajábẹ̀ ká jábẹ̀ sí kọ̀ jábẹ̀ ọjábẹ̀ sókò ajáde lé orí orúurú wọn sí sókò orúurú yóò ṣe ìyàwó ọwọ́ àmàkó ló lọ́sùn gbéyàwó rẹ̀ ti lọ ọ̀nà oko ibi tó wá nǹkan lọ ah. ọkọ̀ sì léètì wọn ò tí ì dé sọ́ọ̀ ní jẹun sóúnjẹ tó bá jẹun ṣéyàwó rẹ̀ ni yọ́ a sì fún ọ. ó ti ra búrẹ́dì ọ̀yọ́ pamọ́. àbí èèdọ́bà èèdọ́bà ah. wáyé rẹ̀ ò sẹ́tù ọ̀lẹ́tù ah, lójú o sẹ́tù ò lè sọ tó wọ̀ ẹn tí ìtẹ́ bá wo ló ń jẹ ní máa fi ṣe ń jẹ ààbò ń jẹjẹ fún wọn o ṣùgbọ́n tó wá wùyẹ máa àbí bẹ́ẹ̀ni ẹgbẹ́ ẹgbẹ́ òwúrẹ́ máa dáńjọ́ wọn ní òkú gbé ó rà dábí ọbẹ̀ ọlọ́kà ah ṣúgàjá jẹ́sẹ̀ búyànjọ́ nù àwákà ṣe sọ nígbà ẹgbẹ́ àwọn ọmọ ẹbí ọlọ́kà ṣe ń sọ ọbẹ̀ ní ọlọ́kà míì ní gbogbo ọlọ́kà kọ́ o ìyẹ ọlọ́kà ìwọ́kà ń bá rí o gbogbo ọlọ́kà tí ó ṣe bó ṣe rí ah, ìwọ ló lè ìwọ ló lè sọ pé ẹ̀wà ẹ̀wà olóyin ẹ̀sìn ẹ̀wà olóyin nìkan mo fẹ́ jẹ́ bọ́ bá ní ẹlẹ́wọ̀ tẹ́wà fún ọ sọmọdé ìtí wọ́n sì ní pé wúrẹ́wà ó ní àti pé olóyin ni olóyin ni ẹ̀wọ̀n ṣúgà ni wọ́n sì wọ́n lè ti bọ́ fi ṣúgà sí àti kòkòrò tí ó pupa lójú fẹ́rẹ́fẹ́ sí ẹ má gbé má wà nù ilé rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ló sọ pé báyìí ni báyìí ni ẹ ṣe máa fà kan àgbàfà ni ẹ̀ẹ́dáwì kì í yẹja Allahu Akbar wọ́n è jẹja ẹ̀ntàwí wọ́n è jẹja wọ́n è jẹja àánàkọ́mọ̀lá wọ́n è jẹja gbogbo rẹ̀ ẹja gbogbo rẹ̀ ẹja ìbá jẹ gbogbo ẹ ìbá tutù ìbá torí ó jẹ ẹja kan ìgbìnrin wọ́n è jẹ kódà wọ́n ètò ọmọ ọbẹ̀ rẹ̀ wò síbi tí wọ́n fi ro ẹja wọn wọ́n fi ro bẹ̀ wọn ẹjọ́ sí bàbá èèyàn tọ́lọ̀ bá ní ọkọ̀ ẹlẹ́ à àbí ṣó lè rí pé lè rí pé o lè pé o lè pé ṣéjẹ̀ nínú pé eh, ẹ̀yìn ìjẹja níbo àdàlú lọ́bẹ̀ ọlọ́kà lọ ẹ̀ sọ̀gbọ́ wá àti wà àrídì wà tí mo wà ọba tí máa fún yàn lóúnjẹ tí fún lóúnjẹ àyà eh, ẹ̀mú mi rántí ọ̀rọ̀ kan sẹ́ríbi láyú tí a mú yẹn òkú gbẹ́ làwọn afọ́nfẹ́ra kù iṣẹ́ ebú ni wọ́n bíbẹ̀ ń ṣe sẹ́rí eh, mi mú tọ́ parí ẹ̀hún ni ẹ máa fẹ̀ lójú wọ́n àkọ súra kan súra kan wọ́n kọ. súra kan. súra kan wọ́n kọ sínú ẹ̀. tẹ́lẹ̀ máa kọ sínú ẹ̀ tán wọ́n á ká nìyẹn bú sí pé láàyù ti há mù. wọ́n á kọ síbẹ̀ pé wà láàyù sírabù láàyù ti há wà láàyù sírabù wọ́n bá ṣe bí wọ́n ṣe bá lọ ikọ́ kan. wọ́n ah. pọ̀ lójú dáa ọlọ́run mọ́ sí alẹ́ ní ti dán máa mú mọ́ jẹ́ kí ọwọ́ wa náà jọwọ́ dán bíbá ńgbà tí lè ńgbà tí lè jẹ́ pé àyà kura ni a fi ṣe ọwọ́ pé wọ́n ti lò lòkulò yẹn wọ́n ti fà bínú ọlọ́run lẹ́sẹ̀ bá wọn ìṣọ́wàdé pé yes ọwọ́ pé tiẹ̀ lu ọ̀rọ̀ ọlọ́run lọ́nà tí ò dáa tí ẹ ti bá ọ òun àlọ́bọ̀ ṣètò ìṣẹ́tọ̀ ọ̀ràn òun wọ́n lọ́bọ̀ ṣe yá àlọ́bọ̀ láyà tí àwọn láyà ṣàbò wà láyà náà wà láyà kú mu o orí ẹ̀ ni ó wà o tí ọba rí gbà dúà ẹ̀rí nǹkan ẹ̀wùn tọ́lọ̀ ń fi ń wí ẹ̀wùn tí wọ́n lọ lò fún ọlọ́run lẹ́yìn ìsọba tí wọ́n fún lóúnjẹ nítorí pé ẹnìkan kan ọ̀rọ̀ ọ̀rọ̀ táyọ kan bùn lóúnjẹ kan fún lóúnjẹ yányàn rẹ̀ ni pé kó o lówó kọ́ ọ pé wọ́n bọ̀ ọ̀ sí ìwọ kọ́ ta sì fúnra rẹ̀ bó o sì pé ìwọ́lọ́lọ́ ra nǹkan fúnra rẹ lọ́jà tó ra ráìsì fúnra rẹ tí o sì gbé kaná fúnra rẹ tó ra ta tó ṣe fúnra rẹ wà á ń tàtú tì á wọn fún olóúnjẹ náà ni ṣé wọ́n ló gbin ráìsì ṣé wọ́n ló gbin ráìsì tó tọ́ lọ́ra wọ́n ló gbin ata ebi àwọn kan ní àgbìn àwọn àfa wọn ló ń jẹ tẹnìkọ̀ọ̀kan wá ń gbé wájú yẹn wọn ní ká mọ̀ yìí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ yẹn ti sẹ́ lórí ẹ̀kọ́ tó déwájú tiwa o wọ́n ní mehatu salasu mehat ó kéré tán ọgọ́rùn-ún mẹ́ta èèyàn ti sẹ́ lórí ráìsì tó wúwa káájú yẹn láfi máa dúpẹ́ fọ́lọ́n tó bá fẹ́ tábà jẹun wọ́n ọmọ bíi títí ń bọ̀ wọ́n yẹ ẹni tó gbé ráìsì yẹn sínú mọ́tò ọkọ̀ ojú omi wuyẹntọ gbé wuyẹntọ yọ wuyẹntọ sẹ wuyẹntọ fẹ wuyẹntọ wa gbé sínú ọkọ̀ ojú omi wuyẹntì ọkọtọlọ gbélé kò wuyẹntọ wà wuyẹntọ gbé bẹ wuyẹ àwọn tọ wa gbé láti rí ọkọ̀ desọbù yẹntọ gbé fẹ́ rajà lọ rẹ̀ kótó wa dọ́wọ́ tiẹ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ní kúlí sọ wípé inni umiritu an akuna awwala man aslama máa sọ pé èmi wọ́n pa mí láṣẹ kí n kọ́kọ́ jákọ̀ọ́kọ́ ẹni tí ó gbà fọlọ́run tán yányán ẹni tí ó juwọ́ ju ẹlẹ́fọ́ ọlọ́run èmi wọ́n lé mi ànábì ní kọ́kọ́ jẹ́ sáǹpù ẹ̀gbọ́ bàbá ọ̀gbọ́n tí ń sọ fún ọ ìwọ ni ọjọ́ sáǹpù nulẹ̀ rẹ mhm jẹ́ ya rẹ̀ orí ọ bí ọkọ rẹ̀ jẹ́ àwọn ọmọ rẹ̀ orí ọ bí bàbá rẹ̀ jẹ́ ìwọ àfa kàmọ kí orí rẹ̀ àwọn kí orí ọ bí àfa rẹ̀ jẹ́ sáǹpù rẹ̀ anábìlẹ̀ mi ní á ní kọ́kọ́ jẹ́ sallallahu alaihi ni a sílámà kí n kọ́kọ́ gbà fọ́lọ́n dáyáyá wala takunanna minal mushrikin mi ní ọlọ́run sọ fún mi pé ọ̀gbọ́dọ̀ wà nú àwọn ọ̀bẹ̀ bọ́ ọ̀gbọ́dọ̀ mú nǹkan mímí ní ọlọ́run ewu nǹkan mẹ̀yẹn pé ìwà nábì ọ̀gbọ́dọ̀ mú nǹkan mímí ọlọ́run àwọn tí máa ń mú ń bẹ́ẹ̀ mùsùlùkù na làwọn ọbẹ̀ bọ́ tí bá ń pa nǹkan mí pọ̀ mọ́ lọ́hún àmọ́ wọ́n mọ́ jẹnu wọn ẹ̀wọ̀n kan bẹ̀yẹ àsọlọ́mọ mọ̀ pàǹkà nǹkan mọ́ Ọlá takùnánà mìírànlì ọ̀ṣẹ́kẹ́. Ọlọ́run, ń jẹ́ o. Àmín. rẹ̀ ọlọ́run. ndị hawla wala Àwọn afáà ní gbólóhùn yìí. Tọ́lọ́ ní wá wá tí wọ́n la yóò ti yá mu. Wọ́n ní bẹ́ẹ̀ ni, àti pé máa mi ń tọ́ ìmí. yuti'imu illa wallahu ladhi at'amahu akada ma min ta'imi yuti'imu illa wallahu ladhi at'amahu yasuku lahu to ama wàláúlà dálíkà máa ń wá sọ́lá ilé ìtọ́ àmù wọ́n ní àṣepé kò sẹ́nì kankan láyé mọ́ tó lè sọ pé mo fún ọ tí ì ṣe pé wọ́n ń fò náà ló ń jẹ ní bàbá sọ fún ọmọ rẹ̀ pé mi mò ń fọ lóúnjẹ bàbá yìí má dànù dúró mbẹ̀yẹ ẹ̀yìn kọ́ wọ́n ń fẹ́ náà ni o ọkọ ń sọ fọyà rẹ̀ pé èmi ni mò ń fọ lóúnjẹ bẹ́ẹ̀ ni ẹ̀yìn kọ́ wọ́n ń fẹ́ yìí náà ni àtẹ̀pẹ́ àkíyèsí bẹ́ẹ̀ yẹn gbogbo ẹni bá ń fún yàn lóúnjẹ kọ́mọ ìra rẹ̀ sí pé ló ń fún lóúnjẹ torípọ́lọ́ níjọ ń fún wa lóúnjẹ wọ ọba fẹ́ ń tọ́ yẹ kó o fún lóúnjẹ má ẹn tọ́ yẹ kó fún ọ náà ò ní fún ọ náà má o lọ́pẹ́ ká bọ́ yé mẹ́ni yẹn o máa mi ń tọ́ ìmí ìlà máa mi ń tọ́ ìmí yòtì ìmù ìlà wà láwùlẹ̀dí àtàámàwù kò sẹ́nìkan tí ń fún yàn lóúnjẹ tí ìsìnkú ọlọ́run ló ti kọ́ fóun náà lóúnjẹ ń tó fẹ́ fún yàn yẹn ọlọ́run ló fóun náà ntọ́fẹ́ tọ́ pé wọ́n ló ń fún yẹ wọ́n fún wọ́n náà ni wọ́n ní wọ́n fún ní kíní kan ta mí sí wọ́n fún ń ta mí sí ọgbọ́n bí ẹni ó ṣe bẹ̀ wọ́n fún wọn náà ni wọ́n ti bá ṣe bẹ́ẹ̀ oúnjẹ tó ọkọ fẹ́ fún yàn ò ní dọ́dọ̀ rẹ̀ bọ́lá ń bá kóúnjẹ yàn mẹ́wàá sọ́dọ̀ rẹ̀ mọ́dà dídè gbẹ́dọ́dọ̀ wọn kíní ti pọ̀ ju tiẹ̀ nìkan lọ sí abẹ́ta ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà bẹ̀rẹ̀ nulé nulé rẹ ntọ́lọ́ba dùn ọ̀nù jára lé rẹ ọmọ tó a bẹ kí dùn náà dágbére fún ọ bọ́lọ́ba ti dùn ọ̀nù jẹ́ wọ́n mọ̀ pé ọlọ́run tó ti dé ẹ̀yin obìnrin ẹ̀bọ́ bì lẹ́ẹ̀kan tá à ń sọ̀rọ̀ ọbẹ̀ èló la parí rẹ̀ wọ́n ní à ẹgbẹ̀rún méjì àtààbọ̀ náà ni. ó ti yí ó ti súnwájú ẹ sọ di ẹgbẹ̀rún mẹ́ta àtààbọ̀ ẹbí one thousand kún ẹgbẹ̀rún kan ẹ ẹ tíyìn tẹ fẹ́ ra yẹn ẹjọ ẹjọ sún òkè bó la jẹ èyí tí ń bẹ lọ́wọ́ lẹ́ẹ̀kan ni àṣìṣàbùlé lórí ọlọ́run ti mú mi wá a sì mọ̀ pé lẹ́ẹ̀kan tá a kọ̀ọ̀ka ẹ̀yìn wa àfi kí n padà sínú ilé wa yanjú ẹ̀ lọ́lọ́run fi mọ̀ pé ẹn máa ń fún ni ọ́ ó sì nǹkan nísì bó ti gbà ilẹ̀ ọ̀dẹ wọn ọ̀dẹ tí ì na wọn àti ìṣe tọ́lọ́run fi gbé gbẹdẹmukẹdẹ ó sì jẹ́ wọ́n mọ̀ ó ti tán ó di mánu ó ti ó ti sẹ́ra ẹ̀ nìyẹn ajé wọn mọ̀ ni ajé wọn mọ̀ ni pé ó tún ti dé ọlọ́run ti dé o ìníjọ́ tí ọba sí tó ọba sọ ní dídá ó fi tẹ̀lé kíákíá tó pín gẹ́gẹ́ òṣìṣẹ́ sọ pé tó ọ̀bí ṣe ń bẹ̀rẹ̀ o one five tó wárì a máa fẹ́ gbẹ̀ mẹ́ta àtàbọ̀ síbẹ̀ mọ́sàlá inú léyìí àti gbogbo olé nǹkan ṣùgbọ́n lónìí one five tó wárì one five ah tí àwọn ẹni yẹn ò bá gbọ́n débi kí wọ́n sọ̀rọ̀ pé ah, ọlọ́run sì bá ní mú wọ́n ti ẹ̀gbọ́n débẹ̀. Ah, wọ́n máa ń gbọ́n débẹ̀. yóò ah, jẹ́ pẹ́lẹ́ àníyàn. ẹlẹ́ àníyàn. Ah. kílẹ̀ bá ẹlẹ́ àní máa dún nílùú ìlànà sọgbọ́n ní ọkọ̀ ajáde sọgbọ́n ní sọgbọ́n nǹkan tó fi ṣe ayé ní ìsìn àṣà ajáde nílà kẹ́ ajáde ó lẹ́wọ́ mọ́lẹ̀ ni èkìní ẹ̀pọ̀ kájá sí nìṣẹ́ ẹ̀yìn ẹ̀ lọ́ra fúnra yín ẹ̀ lọ́ra fúnra yín sọrí gan mi ò mọ bí tá à ní gbàjọ́rọ̀ àjẹjọ́ jẹ já ọ̀rọ̀ rẹ báyìí nìsí. ẹlẹ́yà tó bá nílẹ̀ àká ìtọ́ ẹ̀ máa ń gbọ́n pẹ̀lú ògo ọlọ́run sì bò ní láṣìírí wàláyà ọ̀tán nìyẹn àṣírí yóò dẹ́bò. àyè máa jẹ́ pé àyè hàn yìí lọ́mọ kí n jojúmọ́. a ṣe hànáhàná. ẹ bá ń lọ́dún súrátù wákíà ní àyà sixty three. Afọrọ anyị tụma taarụ zuụna, ahantu nta sịrị na ọ na hụ, amụ na anụ saa ahụhụ. iye, nwanne alonu nye afọrọ anyị tụma taarụ zuụna, eyi ori nta nyi agbe, nta mgbịnị, nta ndaloko, taarụ zu, arasa ya arụsụ. ká kí nǹkan bọ̀ lẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ká sanko káwá kí nǹkan bọ̀ bẹ̀ ní jẹ́ àrásà yà àrùsù ọlọ́run ní ẹ̀rí tẹ́ ń dálóko ní ẹ̀yìn èèyàn àhán tó ń tásìrà húnà wú amúnà àánú sáré húnà sẹ́yìn lẹ̀ ń gbìn nǹkan náà báwo là ń gbìn ibẹ̀ yìí gbìn nǹkan tẹ́ ẹ kó ẹbẹ̀ lọ lé ni sẹ́yìn lẹ sọ́ di ti ń tọ́ dàrún ah, títóbi yọlọ́ ìwọ ni o. wọ́n ní àwọn afáàní tábàkì tó gàgán bí wọ́n dákọ̀ sọ pé bali antarọ̀ bánà ìjọba bali antarọ̀ bánà ìwọ ni ọlọ́run o ìwọ ni o. ájú àgbàdo yẹn kan sórí ebè adẹ̀pọ̀ ń bẹ̀ abo ìpẹ́ mọ́ ọ̀dẹ̀ ní ti ń parádà fún ara rẹ̀ láì lọ́wọ́ láì lẹ́sẹ̀ ọ̀dẹ̀ ń hù fún rẹ̀ ọ̀dẹ̀ ń fún rẹ̀ ọ̀dẹ̀ ń ga ọ̀ ń ga ọwọ́ àfi di pé ọ̀ ń yọ nǹkan kan lára bí erin tẹ́pẹ́ ńgbà ẹ bá lọ wo ẹ bá lọ rí ewu àgbàdo ńgbà bá kọ yọ su tó bá kọ yọ kínní funfun funfun báláwo ni kínní yẹ funfun báláwo ni erin yẹn ó rì ẹ kàn tẹ́sí sí pé kínní kan winiwini wí ń bẹ lára rẹ̀ ọ̀gángan bí àgbàdo gbẹgbẹ́ ìdàgbàdo nìyẹn yíyá ṣe winiwini lára ẹ lọ yóò dẹ̀ máa tóbi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìkọ̀kọ́ wà di àgbàdo kàndàmọ́kàndàbà la ilaha illallah. afara aitum ma taharusun. تزرعونه أأنتم تزرعونه أم نحن الزارعون lọ́dún iná lákàánú tafsiri pé bẹ́ẹ̀ bá lágbára kẹ́ ẹ lè ṣe kinní kan bí àgbàdo kódà tádìẹ ó fẹ́ fi mi ṣéèkì gbé mi ọ̀dọ́ adìẹ ò ní gbé mi o ẹ lọ dán jàmọ́ ẹ lọ fi tó bá ju àgbàdo sílẹ̀ fàdíẹ tọjọ gan ẹ ṣe kọjọ gan kágbèmè ó ti rí pé àgbàdo tọ́lọ́ nǹkan yìí kágbèmè ọkàn lè tẹ̀yìn jẹ́ kọ́fẹ́nu sábà yìí yóò kó ń bẹ̀ ni tó pé ń bẹ lára tiwọn tí wọ́n fi ń mọ nítorí kí wọ́n jẹ akànnù tábìlì lọ́dún yìí pé bẹ́ẹ̀ bá ṣe bí àgbàdo bá yẹn ẹ lọ bo mébè kọ́dáhù kọ́dáhù tí ìbá sàgbàdo tọ lọ́hùn kọ́ wá dárò kọ́ wá hù kọ́ wá kọ́ máa yọ ọmọ kò ṣe é ṣe láìláha ọ̀ká ṣoṣo ọlọ́run níbẹ̀ ọ̀ká ṣoṣo ọlọ́run níbẹ̀ kò máa sí èkó máa sí èkó kọ́ máa sáwò rẹ̀ kò sí gbé kúdé kọ́ máa sí ọgbà kọ́ máa sábòyẹ nípa kádàrà tọrọ ṣètò lórí ara ayé ọmọ àdàmà láìláha ìlàláwò ọba ṣoṣo ní bẹ́ẹ̀. bákan náà ọlọ́run ní wa láwùnà sáàwù lájà àrínà òkúta fasọ́lì tó ń tàbákà ọlọ́run ní láwùnà sáàwù tá a bá fẹ́ lájà àrínà òkúta ma ibà lè sọ ń tágbẹ̀ bá gbìn sórí ebè tó ti yọ ọmọ a lè sọ́ àgbàdo owó tó tọ́ abáni ọgbẹ láì yọmọ. fasọ́lì tó ń tàbákàwù. fasọ́lì tó ń tàbákàwù náà tẹ́ wá dẹ́ntì ń sàbámọ̀ tẹ́ wá dẹ́ntì ń fọwọ́ luwọ́ ọlọ́mọdé á fọwọ́ luwọ́ àwọn àfa wọn lẹ́nìkan ò ní ṣe báyìí kọ́mọ́ yìí pé nǹkan bú lọ́sẹ̀lẹ̀ sí ìyẹn rí dùnú ká pé yá sí báyìí rárá ẹ má ilé ṣe báyìí tàfákù ní kéèyàn fọwọ́ luwọ́ bí lè ń jẹ́ túmọ̀ kéèyàn máa fi nǹkan panu ní ń jẹ́ ìtumọ̀ kéèyàn máa fọwọ́ luwọ́ báyìí fàdálì tó ń tàfákàwù náà tẹ́bá lóko tó bá di láwù tó ti jóná tán kẹ́ máa pé àà àà kẹ́ wá sọ pé iná làmágìràmù nàbàlì náà nù. máhàrún mọ́. kẹ́ tẹnu kẹ́ ti gbé gbèsè bọ́nú. pé iná làmọ́gíramù nà pé à gbèsè dé gbèsè dé bali náà máa rọrùn à gbogbo nǹkan dáadáa wọ́n ti ṣe léwọ̀ báyìí ẹ̀ẹ́ ebi bí oko nìkan sì kọ́ ọ́. gbogbo ẹ̀yin olówó má jẹ́ sọ́ọ̀tì àmín ah, àwọn olówó àwọn olówó wà tó nǹkan lénìí ah, ọ̀pọ̀ wọn ti lọ tìkáàfù ẹ̀yin tẹ́ bá ń bẹ́ nílé ẹ̀ṣojú wọn ọlọ́run má jẹ́ ṣiṣẹ́ dáràn ọlọ́run má jẹ́ sọ́ọ̀tì ọlọ́run níjọba owó tọ́ba kúnyà èyí ó ṣe bí ẹ̀ ń kó ń gbọ́n ni. Ah, ẹ bá ra ní ẹgbẹ̀rún mẹ́wàá ẹ sì máa fi wọ́n máa fi ẹ̀bẹ̀rẹ̀ alọ́yin lẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ogún ẹgbẹ̀rún pẹ̀tù máa wọ́n máa bẹ̀yìn pé dákọ̀ ẹ̀ta fún wa láàájí ẹ̀ta fún wa Allahu Akbar kabir ẹ bá fi yé mílíọ̀nù mẹ́ta ṣòwò ẹ sì máa ka mílíọ̀nù márùn-ún mílíọ̀nù mẹ́fà ẹ máa tó ka tó ka pé àbá wa àbí ẹ̀yin ọmọ yìí tá ń sanwó tí tá ń sanwó fún yín náà tí ah, tí ègbọ́jà Allahu Akbar kabiri pé gbogbo ẹni tó sanwó ló ti gbọjà wọn ọlọ́ọ̀ni jẹ́ bẹ́ẹ̀. Allahu Akbar. kó lè di pé èèyàn máa po ibi omi ẹ̀kú pé ha èlò àfigbọ́jà kalẹ̀ èlò la fi pa ẹgbẹ́ mílíọ̀n mẹ́ta mílíọ̀n káàbò tí ìpè ọjà yòókù dà talẹ́tàjà fún owó tí ò sanwó wọn ní òsì o ẹ wò wé o mẹ́sẹ̀ ra wọn sanwó ẹ ní jẹ gbèsè o. Àmín àwa àfa náà mọ̀jà jẹ gbèsè. amina. amina. mọ̀jà ṣiṣẹ́ ṣe. amina. ọlọ́run ní afárá ètò máa hà. lẹ́bí tẹ́sírọ̀ búrúnà. àhántún àǹsáyé tùmọ̀ ìdàlẹ́ mọ́sínì. أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون ọlọ́ni afárá àìtún ẹ̀wà tó rí ní alimáhà máa lẹ́dí tẹ́sílà rúnà omi tẹ́ mú ẹ̀tún omi ní ẹwomi ẹwomi ẹwà sí ọlọ́run lára omi àǹtún ansali tìrún sẹ́yìn lẹ́ mú wá láti ibi tó wà mínà lè mú sí ni mínà ìdíjẹ́ mú ẹ̀ ń bá gun bàálù ni ó rí ń jẹ́ músínì ẹ ń bá gun bàálù ni ó rí músínì ni kò sí sánmọ̀ ó dádúró ni bàbá gun bàálù a máa ń kọjá rẹ̀ ẹ tún máa padà wò lẹ̀ bí sánmọ̀ omi tí ń rọ̀ yìí ó dádúró la gbẹgẹdẹ méjì sánmọ̀ ni àṣẹ ọlọ́run ni máa sọ ọlọ́run ní sẹ́yìn ilẹ̀ ń sọ àbáwa àmìnàhánúl mọ́ọ̀nzìlọ́ sọ kalẹ̀ láti bí òjò ń jẹ́ ó dòjò fún yín ọlọ́run bọ́ òjò rẹ fún wa wọ́n á sì kí fún wa bí òjò wọ́n àlàáfíà fún wa bí òjò ìdáyà rẹ rọ fún wa wọ́n láti lè rọ ọlọ́run láhàlù wà láàkúwátà ọlọ́run ọ̀dánú dó mẹ́ law nasha'u ja'alnahu ujaja Allahu akbar walaula tashkurun ẹ̀sọ́kọ́ ọlọ́run tó bí jama ọlọ́run tí a bá fẹ́ a bá so náà kálẹ̀ sọ ni tí ò ní ṣe fẹ́nu kàn fún yín pé n bá mú ọmọdé ọkọ ẹ̀ nìyẹn tó di poison ṣé bá a ṣe ń wẹ̀ kalẹ̀ fún yín kẹ́lẹ́ bá dúpẹ́ fún àwọn ọlọ́run náà ni. ẹ̀yin àgbàgbọ́ alihamudulilaa alọ́ àmà dúpẹ́ ń tiwa o. ẹ̀sùn wájú. afárọ̀ àìtúmọ̀ náírà lẹ́tí túrú náà. أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون ọlọ́run ní ẹwo iná tẹ̀ ń dá ẹwo iná tẹ̀ ń dá ebi àwa la ẹ̀yin lẹ wa ń dáná ebi àwa la ń dáná ọlọ́run ló lòun dáná bá a ṣe wà ń kálẹ̀ yìí a lè múná lọ́wọ́ tí ò lè ní ni wá lára bàbá kí àìmọye ìsáná sákò ń sìn yìí kò sí wàhálà iná sì ni abẹ́ ilé mu jáde tá a bá ti pẹ̀rẹ̀ báyìí iná dé yóò ti wà lára wa mẹ́nẹ́mẹ́nẹ́ tí ò ní sọ̀rọ̀ tí ò ní ṣe nǹkan kò ní jó wa ọlọ́wọ́ á mú pilẹ̀ rẹ̀ wá ìpìlẹ̀ ntí jẹ́ iná ìpìlẹ̀ ntí jẹ́ iná tá a máa mú rìn ìpìlẹ̀ ntí jẹ́ iná tá a lè ju àpò ìpìlẹ̀ tí jẹ́ iná ọlọ́run wá sọ tó fi ṣe pé àṣẹ ìmí ni àántún àṣàtún ṣàjàrọ́ta ha amúnàánú lè mọ́ ṣe ooo gbogbo igi igi ni ìsáná tẹ̀ ń wò yẹn kíní dúdú tẹ̀ ń wò yẹn igi kan ní ẹ̀ sọ̀dà báhùn igi ni ẹ̀ lọ tẹ̀ sọ̀dà báhùn nígbà tí ò tí ì sí pé wọ́n gbọ́n débi kí wọ́n lọ kán fi kẹ́míkà míì kún kó di ti wọ́n fún kọ́lọ̀ tàwa fi sára igi kékeré kékeré yẹ nígbà tí ò tí rí báwọn igi gangan tẹ́ ẹ bá ti lè mú gi yẹn gangan tẹ́ ẹ gbá wọn báyìí iná ọ̀sẹ̀ ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ mi mọ dági yẹn sẹ́yìn lè dági yẹn ni sẹ́yìn lẹ́sẹ̀ yóò ní abẹ́mi mo ṣe bẹ́ẹ̀ ahán. nahnu ja'alnaha tadhkiratan wa mata'an lil muqwin. ebi mo ṣe kẹ́ ẹ lè máa rántí èmi ọlọ́run ni ẹ bá fẹ́ lọ́rin àjò ẹ sì mú dání ẹ bá dàrin inú igbó ẹ sì wá ń tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ sì mú jáde inú àpò yín ẹ dẹ̀ sàṣàrà iná dẹ̀ dé ẹ dẹ̀ ṣe ń jẹ inú igbó ọ̀kan ṣoṣo. ọlọ́run ní ń bẹ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń kó máa sí ewé kó máa sí egbò kó máa sáwòrè kó sí gbẹkùdé kó máa sí ọgbà kó máa sábòyẹ nípa kádàrá tọ́lọ̀ ṣètò lórí ara ayé ọmọ àdàmà láìláha ìlàláhù ọ̀tọ̀ ṣoṣo aláwọ̀ nígbà rántí tẹ̀kan nígbàtí wọ́n ń sọ pé tọ́lọ́mọba àdìgbà sọ pé òun ọba ọba yuti imu ẹyẹ kan bẹ jama ẹyẹ kanakana tẹ mayẹ ni tí kanakana bá yé yóò yí ẹyin méjì yóò sàbàlẹ lórí. tí ọmọ kanakana bá yẹ jáde pònú ẹyin kanakana ọhọ ni kàdé bẹ mọ nítorí pé wáìtì rìn gẹdẹ bíi yankee miyi ni kọlọ tí wọn máa gbé wá yọlẹ wò pé dúdú lòun ya rẹ bọmọ àwọn kọ yìí ó bá ọba àlejò ọlá ni wá máa rán ntí ó máa fún ọmọ ẹyẹ lóúnjẹ yóò mú wá jẹun yóò wákìdọ́ kan bá ti wò pé funfun náà lọ wà ó tún lọ́nu yóò máa dúdú bọ̀ dúdú bọ̀ dúdú bọ̀ bí ṣe ń jẹun yẹ yóò máa dúdú yóò máa dúdú yóò máa dúdú tí ó fi wá kú déédéé bí ọrùn rẹ̀ yẹ pé bí ọrùn rẹ̀ máa ń wáìtì tí a kú déédéé bí ọrùn yẹ tí ń bẹ lọ́rùn ìyá rẹ̀ náà yóò tó wá súnmọ́ wọn méjèèjì yẹn àwọn kan ní ọjọ́ tí máa fi sá lọ́hùn ó lé lógúnjọ́. Tani ni fún ọmọ ẹyẹ lóúnjẹ. kókó bẹ̀ ni pé kí gbogbo wa ká mọ̀ pé ọlọ́run lọ́lọ́run ọ wá nídìí àdúrà bàbá mọ̀ báyìí ọlọ́mọ́sà wà jẹ́ wa. amina. gbogbo ohun tí ó wa tá a fi máa tàn mọ́ ọ a tún yọ mú nǹkan mi mọ́ ọ́n ti fẹ́ kájọ́ ó wa. gbogbo ohun tí ó tí ọmọ ànábì Ádámù sọ pé ẹ wá tó gbìyànjú nǹkan míì ẹ bẹ́ gbìyànjú ọlọ́run ọ̀kájò mọ́jọ ṣẹlẹ̀ sí wa tí bá ti ń bẹ pẹ̀lú abáyẹ mọ́kó ń bẹ àmín la hawla wala quwata illa billah ọmọ kan ó ṣe dáadáa láàárọ̀ yìí dáadáa náà wá bọ́ sí kòǹgẹ́ púpọ̀ àfa ìmọ̀ró lé Ati Ibrahimu Alamala Ahmadu Imarole àti Ibrahim Alamala ibi tó lọ́n fi ibùgbé wọn sí lápẹtẹ à ń pè bẹ̀ ní Alakuta Alakuta yìí wọ́n bẹ̀rẹ̀ sọ lọ́n bẹ̀ wọ́n sọ lọ́n bẹ̀ láti kọ́ ti story short àfa kan wà ń bẹ̀ ń bẹ̀ ọjọ́ mọ́ kúta ọ̀dọ́ bí wọn náà ni tó bá sáré pé ah, àwọn ẹni yìí alùsùnà ni wọn àfàsùlò náà ó sáwọ ọmọ wọn wọn tó wá ń ṣiṣẹ́ Ọlọ́run àwọn kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà tí àwọn ń ta ko iṣẹ́ Ọlọ́run àmọ́ àfa yìí ó sì ní tó fi lè sọ pé òun sì tó ń lọ́tọ̀ bọ́ tó bẹ́ẹ̀ ntọ́lọ́ ń kọ fún lóore ọgà púpọ̀ torí pé àbápá àmọ́ ntọ́lọ́ nkọ fún ṣùgbọ́n njá orí lọ́rọ̀ nkọ fún tímọ́tí á lọ kí àwọn àfa àbíọ́mà ní ìnáwó bí wọ́n bá ṣe ìkùnà gẹ́gẹ́ ọmọ kí ó sàfà ìṣesí àwa tá jẹ́ aláàfà tọmọ tí wọ́n kùnà wa tí wọ́n ti kùnà wa báwọn gbogbo máa ń bẹ̀ ń bẹ̀ wọ́n sọ̀pọ́ọ̀tì kùnà yẹn èmi náà fi báyìí kùn àfa yìí yọ̀ọ́ wò wọ́n ni bá ti jẹun tán òun náà bọ́ bẹ̀ pé òun náà fẹ́ ṣètò náà àtàlẹ́ bíi pé a máa ra nǹkan tí ó kò fún wa sàṣìbáhùn sàṣìbáhùn púpọ̀ ya ipò labásún kan ṣé ó dá kí wọ́n sí dára púpọ̀ ẹnìkan bẹ ládùúgbò yẹn kọlọmọlẹ kẹni náà ó ní àmírù gbogbo society gbogbo bẹ̀yẹn làmírù ní community wọn bẹ́ẹ̀ olùsí dáadáa ni àmì tá a wí púpọ̀ ṣe ọmọlúàbí ni kódà ìjọ ọkù rẹ̀ ni mo tó mọ bí ilé rẹ̀ ṣe rí bí ṣe máa náwó èèyàn bí ẹnìkan tó ti kọ́ lé falafala lẹ́pẹ̀ àṣẹ ọkàrà akọ́kàn ti ń gbé ni bí ìpò ti mọ̀ pọ́jọ́ ọkù wọn ò ní pẹ́ wọ́n máa náwó bí ìgbà tí ojú bá ń lọ ni ẹni tá sọ ọsẹ kọlọmọnìkẹ ará àdúgbò wa rò bíbí pé tàlàfi jẹ́ po ẹni yìí bọ́lọ̀ ń fẹ́ àfa ènìyàn mu. àwọn èèyàn kún bẹ́ẹ̀ o lágbàlagbà gbogbo ẹ o kálukú àti bí ṣe ń ṣe sáwà náà ní sí gbogbo èèyàn náà. wọ́n sábà jà mí nàbà àwọn ọmọ wa bá mi pé àwọn ṣe lámẹ́rù tuntun o nàbà ní ọ̀rẹ́ àwọn ni ah, ah, ah ẹ̀rù kọ́kọ́ bá mi pé ah wọ́n mọ kékeré tó ń bá sàṣàdúrà fún ọlọ́mọbọ gbé o kankan o bọ́lọ̀ ń fẹ́ ọba ìbá gbé. ń dàjí àbúbá kásùbá afẹ́ kásùbá lábọ́bọ́ yìí mọ́ ọkọ̀ wọnú ọgbà àṣìṣẹ́ gbìrùndó abákirun tiwa nígbà kírun tán ń wẹ̀yìn ń bá ràn méjèèjì alámàdà àti sí òsì tọ́lọ́dọ̀ wọn jìnà díẹ̀ sọdọ ni sì ń ah mo ti pé ilé eh, ní a bá fún mi ní ìró dùnú tọ́lọ́hún fẹ́ gbé kalẹ̀ àwọn Saudi láti ọ̀dọ̀ látọwọ́ Alhaji wa Ọláyíwọlá Abdulsalam ní madularobi wọn á kọ́ àràgbájígbé mọ́sálásí kan fún àwọn ọmọ yìí níbi tí wọ́n ń gbé yẹn tó ẹ̀ pàǹ náà ni màmú ń bẹ̀ wọn á kọ́ fún wa wọ́n fún mi ní rò pé wọ́n fẹ́ sí mọ́tàsí yẹn ní ìjọ tuesday lógo ọlọ́run bá dúpẹ́ pé ọlọ́run wà ní ṣe òkan kan àríṣẹ́ lọ sí mbẹ́ o wọ́n ṣùgbọ́n amiru ní kágbé kìíní kan fún yín kí ni ní bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì wọ́n ra bẹ́ẹ̀dì bòmí líláyé bẹ́ẹ̀dì ó ṣe mọ̀ yìí pé ó ṣe mọ̀ bẹ́ẹ̀dì tí mo fi ń sùn ó sì máa rú bẹ́ẹ̀dì tó fi ń sọ ó sì máa pé bẹ́ẹ̀dì ni torí pé nítorí sọ̀rọ̀ ni pé jama ẹja máa tọrẹ. àbá fúlàní mo ti rán fúlàní pé ọlọ́ba ná bẹ́ẹ̀dì wá bẹ́ẹ̀dì tí mo ti rà àbí táwọn ọlọ́run bẹ́ẹ̀dì wá ń jò ní kí n kó fún kọ́ lọ́ra lókù níjọ́ àti kóra dàbí bẹ́ẹ̀dì tí mo ti rà padà dàbí báyìí torí pé ńgbà mo ń bẹ ní ìní bẹ́ẹ̀dì ìní bẹ́ẹ̀dì lẹ́yìn kí n fọ̀rọ̀ yìí tí n sọ nìkan tí irun bá ka mọ́ àyè tí n fi sí fi ní bẹ́ẹ̀dì àwọn ilé àná ní bẹ́ẹ̀dì ìní bí táàfi kókò lágbé níbi mi ní bẹ́ẹ̀dì ìsì ní yàrá àwọn ilé àná ní yàrá pálọ̀ ní yàrá mi kìkàtí ń gbà bá katíà katíà ibẹ̀ náà ní oníwókun

àwọn ti lo bí bẹ́ẹ̀lì márùn márùn àwọn yà á èyí tó kéré ni wọn lọ́ra mẹ́rin tàti change àti yọ dànù wọn ti wọ́n ti àti yọ dànù àti yọ dànù èmi ń gbẹ́ pé ń gbà ń bára yìí ní tó lọ sí orí rẹ̀ máyì ti sùn díẹ̀ ń bẹ́ tọ̀ ẹ̀ tó ti bọ́ di tíra àgbàbọ̀ rí tàbí bìtàbí kọ́ máa ń ké ìkànnà tí a ti rà ṣùgbọ́n wà á dọ̀tẹ̀ ìwọ̀n náà wọn tó ń kẹrin obìnrin náà pé ẹ̀rà míì aṣọ ẹ̀ kéde bó ti ya kéde bó ti ìbò náà aṣọ ẹ̀ lọ́kà ti ya ẹ̀rà míì rọ́dà fúlàní bànáwá nítorí ti náà náà ìbọnú àwẹ̀ o àtọ̀tọ̀ ọlọ́run tuntun ìjà àrójọ ìyìndẹ̀ sọfẹ́dà ọlọ́run kan ó dà fúlàní ọmọ bẹ́ẹ̀dì tí mo fi tafẹ́ rà òun náà ni máa lọ bá ní rà kọ̀mọ́ ìta fẹ́ rà fún kọ̀mọ́ pé bẹ́ẹ̀ ni mo fẹ́ lò yẹn sọfẹ́ nìkan ló bá ní ẹ̀ǹgbẹ́ bẹ́ẹ̀dì dì ẹsẹ̀ maru bẹ́ẹ̀dì wọn náà ti wá sílé kí wá sọ pé kọ̀ọ̀kan ọmọ lọ yẹ ṣáìsì ẹ̀ máa wọ ọmọ títí pé ah. ọlọ́run ló ń kò ń gẹ́ bẹ́ẹ̀ bí yé o wọ́n ní mẹ́ẹ̀bá fẹ́ jẹ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ tó lé yẹn èmi ọ̀rùn sún ìsún bẹ́ẹ̀dì kan wúrúwúrú kan nígbà mo fẹ́ rà tí mo fẹ́ ra. náà mo ní ìsìn àní ra irú tí náà ní wàá rà náà ní rà ìyìn àní ra pẹlẹbẹ kan èmi náà ra ní ńlá mo rà ní ńlá olówó ńlá náà lọ́mọ ìlọ́ra wa ó sì jẹ́ oní family bed yẹn ẹ bá ń kí náà ti náà kà fọmọ yìí kọlọ̀ ń bá ń sànú ọmọ náà kọlọ̀ máa fọ̀rọ̀ rẹ̀ sí kò ń gẹ́ tọ́gbẹ́ abá náà tẹ́ pé fúlàní ti lọ́ra kan láìpẹ́ tágbé bá ń dé ìǹkì wọn lọ bú yẹn náà ni ìní èlò ìsáàlì ló méjì pọ̀ so ó tún sọ̀rọ̀ ó bùn yàn bẹ́ẹ̀dì tí ṣe bẹ́ẹ̀dì tí ẹlẹgbẹ́ sí ordinary igi bẹ́ẹ̀dì so ó rà bíbí àbá ti mọ̀ ní ń ọ jọ ṣe ma ń bọ̀lẹ́ tó ń lé ẹni ẹlẹ́ni mo lẹ́ kì ọ̀yọ́ àdùkẹ́ máa ronú bí tá gbé lọ ṣùgbọ́n ọ̀bọ̀ sí déédéé ọlọ́run bá ń ọmọ déédéé ọmọ ìdílé gan náà sí ó tún jẹ́nu mẹ́wàá kan yìí eh, ọ̀rọ̀kùnrin kan náà òun náà forí ko lónìí eh, òun náà forí ko ní òní ọkùnrin tí ń polé náà lónìí náà tó ko tiẹ̀ náà lónìí náà bá tún ṣe bákan bákan mu ni ah, lásìkò tá à ń tọrọ Abíọ́lá mi tá à ń tọrọ Àrísẹ́kọ́lá mi tá à ń tọrọ Fọláwíyọ̀ mi ìwọ tó wá dáńtọ́ dánwó ìwò ọjẹ́ kan nù wọn mo ní wọn náà wá sí wáàsí wá tẹ̀síìrì fàyè lẹ̀ wá kí n wá sọ páwọn èèyàn ó ṣe á mí àsọ́ni náà ní tẹ̀sí àtọ̀rọ̀ ẹ̀ náà fún ọlọ́run bá ń sọ mọ́ ọkùnrin náà bẹ́ẹ̀ kó láàánú ọlọ́run torí ẹni tó ẹni wò sùnsùn pé ah, ẹlòmíì ò kò mọ̀ pé èèyàn máa tọrẹ kò mọ̀ láì dáa kò èyí kéèyàn tiẹ̀ dí èèyàn pé ẹgbà nǹkan báyìí yọ ọlọ́run yìí kan ní àfi pété a sórí àṣehàn gbà míì a máa tún láǹfà torí ọkọ ẹni tí kò yẹ ní ìsìn ìkẹ́kùsẹ́ kówó tá a lè fira kíni ni ò sí ṣùgbọ́n lọ́bọ́ kò gẹ̀ yìí ẹ wo nǹkan bẹ́ẹ̀ nǹkan rí o àkọ́rẹ́ àràfi kan rí o mo sáré àfọwọ́n ilé ìrìn labalábẹ́ yẹn náà mo ní abẹ́yìn náà dúpẹ́ tẹ́ ẹ̀jẹ̀ lórí ibú ọmọ kéw tọ́jọ́ tó tọ́ ọ̀wọ́ pé kì í sọmọ kéw wa lọ́lọ́ra rú ẹ̀ wá ẹ̀sìn ẹ̀yìn yọ́n dẹ̀ tẹ̀lẹ́sẹ̀ délé ké wọ́n ẹ̀bà pé torí pé yìí ni ò tí ìrarú ẹ̀bà pé àwọn afọ́ òní di bẹ́ẹ̀dì ní ìsìn pé ẹ̀fílẹ̀ lẹ́ẹ̀bà tara yín pa lẹ́pẹ́ ta yín pa ṣùgbọ́n ilẹ̀ pé ẹjọ́ rúwa ẹjọ́ rúwa ẹjọ́ ra náà nù ẹjọ́ ra nìyẹn àtòwọn àtàwọn ọmọ ọlọ́run wọn dàgbà yìí ká wọn lànà ọlọ́run wọn làtò bí rẹ àtàràkùnrin tí mo so náà ọlọ́mọ nsànú tiẹ̀ náà báńkì náà tẹ̀lé kọ̀ọ̀kan fún wa ọ̀nà ìdáwò ké bó ṣe mọ nìyẹn gbà tí ọlọ́run ló kú sáré ló sì yìí lọ́lọ́run kú sáré ló sì èyí òun náà ni dèdèrè mi ò gbàdá di pé ìlà àfa àbẹ́ ni tí wọn ò ní yàrí pé ó ní ìyàrí ọ̀dà àwọn yorùbá ní ẹni tó lóun ò ní lẹ́sùn dàbú ìbú ní òsì ní àdó ọ̀tí ẹ̀ náà ṣé bí lọ́ọ́ sọfọ́ nínú wádùn yìí bí ní ọlọ́run ṣe dùn náà nù. ẹ dákẹ́ bá ń kí ní àtẹnákà nìkan náà jàre ọ̀kan náà mọ kí ó náà ní aṣọ kan tí mo wọ̀ níjọ́ tá a bẹ̀rẹ̀ ọ̀gẹ́dẹ̀ òun ó tún ti wá gbé tí ń tún wọ̀ níjọ́ túnú wá. ẹ tó ti gbé wá kódà àwọn tó ti parí ẹ̀tọ́ ata yanyan ṣe á sẹ́yìn ẹ bá ń ké náà tẹ́ná fò náà kọ́lọ̀njọ́ wọn ga sí láyé. àkúdàkọ̀ ohun àmọ́mídání lọ́wọ́ so nọ́ọ̀sì pé àwọn níhun ọlọ́run tí ó rọ̀ fún wọn tí wọ́n fi lè fi hàn ta ọlọ́run bá fi gbogbo ayé náà pé ẹni tó ní ni wọn la hawla wala quwata subhanaka allahumma bihamdi sọlá ilà ilà an asẹ̀tọ̀